Splendid Cartoon Yorùbá. ó ga o ah ebi yìí pọ̀ o kí ọlọ́run ṣàánú wa lọ́rọ̀ ìlú yìí ni eh, kò síṣẹ́ kò sówó gbenuwa gbẹ eh, ẹni gbẹ mo ní ìdí owó o. alámàlà gbóná dé o ẹja màlàkẹ́ yó ọ̀fẹ́ lọ́kà ẹran lọ́wọ́ alámàlà gbóná dé o ọ̀fẹ́ lọ́kà ẹran lọ́wọ́ alábàlà ló wá ṣe ọmọ alábàlà gbowágbowá. ẹ ǹlẹ́ bàbá àmàlà mélòó ni kí n mú wá. Ah, èmi ò máa ń jẹun púpọ̀ ń tèmi kàn fún mi ní àmàlà mẹ́rìnlá péré. àmàlà mẹ́rìnlá kí ló dé ẹ fẹ́ ṣèkómọ ni. kìnìún ṣé àmàlà mẹ́rìnlá wa pọ̀ ni tí ó bá ń ṣe pé ibi ò pa mí tààrà lénìí èmi á máa jẹ tó ogójì àmàlà lẹ́ẹ̀kan ṣoṣo. ìyẹn tún lágbára o láì ṣe pé ẹgbọ́jọ́ kú. báwo ló ṣe tẹran. náírà mẹ́wàá ni. ó dà fún mi ní àmàlà mẹ́rìnlá pẹ̀lú ọbẹ̀ ẹ̀lá kó wá fi ẹran méjì péré sí i n fẹ́ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ẹran. ó dáa. bàbá owó yín. ṣe sùúrù ń fún ọ lówó rẹ jẹ́ ń fi ara balẹ̀ parí oúnjẹ yìí. ah ọbẹ̀ rẹ yìí dùn ah, ah. Ah. Hmm. gbà owó rẹ rè. kíre owó yín ò tí ì pé. bí ibo kì í ṣe ẹran méjì ni mo jẹ ni. ìgbà yẹn wá ń kọ́ ẹ ní san owó àmàlà ni. owó àmàlà bíi ibo kì í ṣe ọ̀fẹ́ lọ́ka ni. ó ti ìyá mi ò fowó ra ìlúbọ́ lọ́jà ẹ má jẹ́ ìwojú yín o ẹ fún mi ní owó mi kó pé ibi ìwọ ló ń polówó pé eh, mọ́lámọ́lá yín dé o ọ̀fẹ́ lọ́kà ẹran lọ́wọ́ o ọ̀fẹ́ lọ́kà ẹran lọ́wọ́ o mo sì fún wọn lówó ẹran ṣe tó ó di nǹkan mímọ̀ mi lọ́wọ́. ṣé wọn máa bá mi ṣe yín tí bá sọ bẹ́ẹ̀ nǹkan ẹ̀yin ò mọ ẹ̀dá ọ̀rọ̀ ni àbẹ́ẹ̀ kì í ṣọmọ Yorùbá. kó o dẹ̀ mọ́ wò ó eegun ni mí o mi ò fi taratara gbọ́ Yorùbá. Splendid Cartoon Yorùbá àwàdà fún ìlẹ́gbẹ́.